Let us pray. Father, we thank you for this service today. bàbá wa dúpẹ́ lọ́wọ́ yín fún ìjọsìn yìí lónìí. we thank you because of your word that is plain and clear. a dúpẹ́ púpọ̀ fún ọ̀rọ̀ yín tí ó hàn kedere. we bless your name because you have not left us in darkness. a fi ìbùkún fún orúkọ yín nítorí ẹ kò fi wá sílẹ̀ sínú òkùnkùn. you have shown us what you require from us in this world. ẹ ti fi ohun tí ẹ ń béèrè lọ́wọ́ wa nínú ayé yìí hàn wá. so we can be fully prepared before we see you face to face up above. kí a bá lè gbáradì bí ó ti yẹ kí a tó rí yín lókè lójúkojú. and so that we'll be able to get ready to escape the judgment that is coming upon the world àti kí a bá lè múra sílẹ̀ láti lè sá àsálà kúrò nínú ìdájọ́ tí ń bọ̀ wá sórí ayé. you have told us it is not your will that any should perish. ẹ ti sọ fún wa wípé kì í ṣe ìfẹ́ yín pé kí ẹnikẹ́ni ṣègbé. but that all shall come to life eternal. bí kò ṣe kí gbogbo ènìyàn wá sí ìyè àìnípẹ̀kun. we come to you today wanting to hear from you. atọ̀yìn wá lónìí a fẹ́ gbọ́ ohùn yín. asking that your spirit will make your word clear plain convicting challenging to every one of us in Jesus name à ń bẹ̀bẹ̀ wípé kí ẹ jẹ́ kí ẹ̀mí yín kí ó mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa kí ó hàn kedere kí ó pè wá níjà we are also asking that you will give us the grace to follow you and to fully obey you in every detail of the word you reveal to us in Jesus name. we are asking that you will help us so that there will be no distraction for any of us as we hear your word now. that our thoughts thoughts, our mind, our eyes, our body will be completely under your control. Pé kí àwọn èrò ọkàn wa kí gbogbo àgọ́ ara wa kí gbogbo ìwà àti ìṣe wa kí ó wà ní abẹ́ àkóso ọ̀rọ̀ yín nìkan. so that we will not miss anything you want to tell us. kí a má bàa pàdánù ohunkóhun tí ẹ fẹ́ sọ fún wa. and so we will be fully prepared whenever the trumpet will sound. kí a sì lè múra sílẹ̀ ní kíkún nígbàkúgbà tí ìpè yóò dùn. we bless your name because we know you have answered us. a fi ìbùkún forúkọ yín nítorí àmọ̀pẹ́ ti dá wa lóhùn. in Jesus name we pray ní orúkọ Jésù ní àgbàdúrà. We're grateful to the Lord for giving us yet another opportunity to gather before Him and to listen to His word. A fi ìmoore wa sí Ọlọ́run fún kíkó wa jọkọ̀ síwájú rẹ̀ àti fífún wa ní àǹfààní láti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Every day we have to spend here on earth is a new fresh opportunity for us to prepare to meet the Lord up in the sky. ọjọ́ kọ̀ọ̀kan tí a bá ní àǹfààní láti lò lórí ilẹ̀ ayé nìyí jẹ́ àǹfààní ọ̀tun fún wa láti gbáradì àti láti múra sílẹ̀ láti pàdé olúwa wa lójú ọ̀run. and as we see the end of the world approaching the most important thing for everyone is to find out is to check out in his own life whether he is fully ready for the coming of the Lord. bí a sì ṣe rí i pé òpin àkókò náà ń súnmi etílé òpin ayé sì ti dé tán ohun tí ó yẹ kí olúkúlùkù onígbàgbọ́ láti tí ó yẹ kí ó máa ṣe ni láti ṣe àwárí láti ṣe àyẹ̀wò bóyá múra tán láti pàdé olúwa nígbà tí ó fara. every time we have the opportunity of gathering together the climax the greatest thing in our fellowship in our gathering together is to open the pages of the bible and see what God demands of our lives. nígbàkúgbà tí a bá sì tún ní àǹfààní láti péjọpọ̀ nínú ìjọsìn tàbí ìdàpọ̀ báyìí ohun tí ó ga jùlọ nínú ìjọsìn náà èyí tí ó sì ṣe kókó jùlọ ni pé kí a ṣe ojú ewé ìwé mímọ́ kí a lè wo kí ni ìmúrasílẹ̀ tọ́lọ́run fẹ́ kí a ṣe láti bá olúwa pàdé. and today we are looking at one of the most essential things that every child child of God must check up is in his own spiritual life and spiritual profession if we really want to see the face of the Lord face to face in peace. Ohun tí a sì fẹ́ yẹ̀wò lónìí jẹ́ ọ̀kan nínú àwọn ohun tí ó ṣe pàtàkì jùlọ fún olúkúlùkù ọmọ Ọlọ́run tòótọ́ láti máa ṣe àyẹ̀wò rẹ̀ lójoojúmọ́ bóyá ó wà nínú ayé òun láti lè rí dájú pé ó wà ní ìmúrasílẹ̀ tí ó péye láti rí Olúwa ní àlàáfíà. And in our checklist of preparing to meet our Lord, days should not be number five, number ten, or number 20, in all the things we're acquiring or preparing to have in our lives, it should come to the very first position in our lives. Nínú àwọn ohun tí a sì ń ṣe àyẹ̀wò lé lórí nínú ayé wa tàbí ohun tí ó jẹ́ àkólé kan wa jùlọ, ohun tí a ń sọ̀rọ̀ lórí lónìí kò gbọ́dọ̀ wà ní ipò karùn-ún tàbí ipò kẹwàá tàbí kí ó jẹ́ pé ipò ogun la fi sí òun ni ó gbọ́dọ̀ gba ipò àkọ́kọ́ nínú ayé wa. As we look at the things that compose all our interest, This one we're talking about should be number one in the interest and desire, in the ambition, in the aspiration of a child of God. Bí a sì ti ń wo gbogbo àwọn nǹkan tí ó ṣeyebíye fún wa tàbí tí ó jẹ́ àníyàn kan wa ohun tí a fẹ́ sọ̀rọ̀ lórí yìí ni ó gbọ́dọ̀ jẹ́ ohun tí ó gba ipò àkọ́kọ́ tí ó gbọ́dọ̀ jẹ́ àkólé kan wa tí ó gbọ́dọ̀ jẹ́ ìlépa wa tí ó gbọ́dọ̀ jẹ́ ètí ọkàn wa tí ó ga jùlọ. Since we came to Christ and since we came to the church as we are counting our blessings as we are counting that I possess this I possess this this is what he has given to me This should be number one of the possessions of a child of God. Láti ìgbà tí a ti wá sínú Kristi tí a di ẹni ìgbàlà àti láti ìgbà tí a ti darapọ̀ pẹ̀lú ìjọ Ọlọ́run ohun tí ó gbọ́dọ̀ jẹ́ àkọlé kan wa jùlọ bí a ti ń ka àwọn ìbùkún wa lọ́kọ̀ọ̀kan tí à ń ṣírò wọn bí ó ti ṣe tìǹtún fún mi ó ti fún mi nítọ̀hún ó ti fi ìbùkún yìí sínú ayé mi ohun tí ó gbọ́dọ̀ jẹ́ ohun àkọ́kọ́ nínú gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ohun tí a fẹ́ sọ̀rọ̀ lórí lónìí yìí. As we know that the devil is going up and down to and fro. to steal and to kill and to destroy and to take things belonging to the children of God away from them. This should be number one thing that we hold on to, that we embrace, that we keep, that the devil, whatever he does, from whichever direction he comes, will not be able to take this, number one, important, essential, significant thing away from us. kì wá bí kò ṣe láti jalè àti láti pa àti láti parun àti pẹ̀lú pé èṣù ọ̀tá wa ó ń lọ káàkiri ó ń wá ẹni tí yóò pajẹ kiri ohun yòówù tí èṣù lè fẹ́ gbìyànjú láti gbà ohun tí a gbọ́dọ̀ jìjàkadì gidigidi fún láti rí pé a pamọ́ láti rí pé èṣù kò rí gbà lọ́wọ́ wa òun ni òye a sì gbọ́dọ̀ làkàkà gidigidi láti rí pé òye òwò tó dé a kò jẹ́ kí ọ̀tá kí ó gba nǹkan yìí lọ́wọ́ wa. and we are talking about God's demand for holiness. ohun tí a sì ń sọ̀rọ̀ lórí náà ni ìwà mímọ́ tí Ọlọ́run béèrè. God's demand for holiness. ìwà mímọ́ tí Ọlọ́run béèrè. There are many circles, religious circles, where they do not think very much, they do not talk very much, they do not teach very much, they do not pray very much on holiness. ọ̀pọ̀lọpọ̀ agbo tàbí àpéjọpọ̀ tàbí àwọn ẹlẹ́yàmẹ̀yà ni ó jẹ́ pé wọn kì í sọ̀rọ̀ púpọ̀ wọn kì í gbàdúrà púpọ̀ wọn kì í bìkítà púpọ̀ nípa ìwà mímọ́. There are many denominations and churches that do not put at the very center of their tenets of faith, at the very center of what they believe, holiness as required as demanded by God himself. ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ àti ilé ìsìn àti ẹlẹ́yàmẹ̀yà ni ó wà lónìí tí ó jẹ́ wípé wọn kì í bìkítà nípa ohun yìí tí ó jẹ́ ohun àkọ́kọ́ èyí ni ìwà mímọ́ ọlọ́run béèrè tí ó jẹ́ pé kò sí nínú ìdígẹ̀ ẹ̀kọ́ wọn tàbí àwọn ẹ̀kọ́ tí wọ́n gbàgbọ́. there are many groups there are many ministries there are many people that call themselves by the name of, of the name Christ and yet they do not put holiness as the number one thing as the most essential thing that they ought to pray for They ought to dig into the word of God for. They ought to tarry on their knees for. And they ought to look up to heaven for until they possess, until holiness saturates them within and without. ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́gbẹ̀jẹgbẹ́ àti ẹlẹ́yàmẹ̀yà àti ilé ìsìn àti àwọn àpéjọpọ̀ ni ó jẹ́ pé lónìí wọn kì í nípa ìwà mímọ́ tí ọlọ́run béèrè yìí kò sí nínú àkọlé kan wọn wọn kì í gbàdúrà gidigidi wọn kì í dúró tiri níwájú olúwa láti wípé èmi kì yóò jẹ́ kí ìwọ kí ó lọ bí o sì o bá bùkún fún mi wọn kì í ná ìwà mímọ́ yìí tí ó ṣe pàtàkì jùlọ tí ó sì yẹ kí ó wà ní ipò àkọ́kọ́ nínú ayé onígbàgbọ́. there are even some old people very aged grey haired and they are in the church and they are very near the grave they are very near the calling of the Lord to leave this world and go to the world beyond. And yet they do not know that as we are getting nearer and nearer the grave, as we are getting nearer and nearer the call of God to leave this world and move on to the up yonder, they do not know that the number one, the most essential thing is to make sure that of all the things they have got, of all the things they testify to, of all the things they possess, holiness must be number one. tí wọ́n sì ti dàgbà gidigidi tí wọ́n ti di arúgbó tí wọ́n ti léwu lórí tí ó jẹ́ pé nígbàkúgbà ni ọlọ́run lè pè wọ́n láti fi ayé yìí láti wá sí ayérayé tí ó sì jẹ́ pé wọ̀nyí bí wọ́n ti ń súnmọ́ sàárè wọn tó lójoojúmọ́ wọn kò bìkítà wọn kò sì náání wọn kò sì kọbi ara sí ìwà mímọ́ yìí tí ó yẹ kí ó jẹ́ ohun àkọ́kọ́ nítorí èyí ni ohun tí ó ga jùlọ tí ọlọ́run béèrè. There are sick people almost at the point of death that they are so sick that people are looking at them. They themselves are even observing that it is possible that any time from now, this sickness they have may be the last sickness that will visit them and call them up yonder. And yet they will not make sure that on that bed of affliction, on that bed of sickness, as they see that this may be the very sickness that will project them into the great beyond, they do not see that holiness will be the essential important thing that they will make sure they possess should the call come upon upon them anytime that they will be able to go without any hindrance. àwọn mìíràn tilẹ̀ tún wà tí wọ́n jẹ́ aláìsàn tí ó sì jẹ́ pé àìsàn tí ó ń ṣe wọ́n àìsàn gbẹ̀mígbẹ̀mí ni wọ́n sì ti wà ní ẹnu ọ̀nà ọkú ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ṣùgbọ́n síbẹ̀ bí wọ́n ti wà ní ẹnu ọ̀nà ikú tó yìí tí wọ́n sì rí pé ó ṣe kí ó jẹ́ pé àìsàn yìí ni yóò ràn wọ́n lọ sí ọ̀run tí ó sì fi òpin sí gbogbo ìnira tí ó wà nínú ayé wọn nínú ayé yìí wọn kò bìkítà nípa ìwà mímọ́ wọn kò bìkítà nípa òdodo ọlọ́run wọn kò kà á sí wọn kò gbàdúrà láti rí pé bí ó bá tilẹ̀ jẹ́ pé àìsàn yìí ni ó mú ikú wá there are young people that have just come to the Lord. And as they are young and they have just come to the Lord, and they are now building the foundation of their Christian life, they do not know that if the foundation of the Christian life is going to be strong and it's going to be able to take the weight of your Christian life later in life, the number one thing that must be in that foundation of your Christian experience is holiness unto the Lord. láti máa ní àwọn ìrírí onígbàgbọ́ tí wọn kò sì mọ̀ wípé ohun àkọ́kọ́ tí ó gbọ́dọ̀ jẹ́ ìpìlẹ̀ nínú ohun tí wọ́n ń kọ́ tí wọ́n ń gbèrò yìí ni ìwà mímọ́ nítorí pé láìsí ìwà mímọ́ yìí wọ́n lè nínú ọjọ́ iwájú kò ní gbé wọn débì kan. I pray that as you listen to this word and you read it yourself in the Bible and you will see it and the spirit of God himself will tell you that this is God's demand upon the children of God. I pray that nothing will distract your attention. You will pay attention and you will pray. And if you do not already have it in your life, I pray that this day will be that great day when you go on your knees before the Lord and you will possess it in Jesus' name. mo ń gbàdúrà wípé bí a ti ń wọnú ọ̀rọ̀ náà lórí kókó yìí lónìí tí ìwọ pẹ̀lú yóò sì máa ṣí bíbélì rẹ tí ó máa rí i wípé ní tòótọ́ ohun tí ọlọ́run béèrè lọ́wọ́ rẹ nìyí wípé o kò ní gbóngbóng láàyè láti mú ọkàn rẹ kúrò nínú ọ̀rọ̀ ọlọ́run àti pẹ̀lú pé o ti ń ṣe àwárí àìní rẹ pé ó lọ sórí eékún rẹ lẹ́yìn wàásù yìí ó gbàdúrà àgbàyọrí ó sì gba ìrírí náà tí ó dájú ní orúkọ jésù. under the topic i'm going to give you three subheadings. àkòrí àwọn àkòrí kúkúrú mẹ́ta ni a ó mú jáde láti inú kókó ìwàásù náà. number one god's command on holiness ipa àkọ́kọ́ ni àṣẹ ọlọ́run lórí ìwà mímọ́. It is not man's command, God's command on holiness. èyí kì í ṣe àṣẹ ènìyàn àṣẹ ọlọ́run ni lórí ìwà mímọ́. It is not the command of the church, or the command of the denomination God's command on holiness. èyí kì í ṣe àṣẹ ìjọ kan tàbí òfin tàbí àgbékalẹ̀ ẹlẹ́yàmẹ̀yà kan ṣùgbọ́n àṣẹ ọlọ́run ni nípa ti ìwà mímọ́. number two inward and outward holiness. èkejì ìwà mímọ́ nínú àti lóde. not only outward inward and outward holiness. kì í ṣe lóde nìkan ṣùgbọ́n ìwà mímọ́ nínú ọkàn àti lóde ara pẹ̀lú. not only inward and nobody can see it no neighbor can witness to it nobody can say that i ve seen it there i ve seen it there inward and outward holiness. kì í ṣe nínú ọkàn nìkan tí kò sí ẹnikẹ́ni tí kò sí aládùúgbò tàbí ara alẹ́ tó lè wípé ní tòótọ́ ó jẹyọ nínú ayé rẹ̀ ṣùgbọ́n ìwà mímọ́ nínú ọkàn àti lóde ara pẹ̀lú. number three requirement for entry into heaven. kókó kẹta àmúyẹ wíwọ ọ̀run. if there is anywhere we should endeavour to enter it should be heaven. bá jẹ́ pé wà tí pòǹgbẹ láti débẹ̀ ọ̀run ló gbọ́dọ̀ jẹ́. if there is any ambition in the heart of a child of God it will be after all the activities of this world after the activities are over we will be able to get to heaven. ohun tí ó yẹ kí ó jẹ́ ìlépa tí ó ga jùlọ nínú ọkàn ọmọ ọlọ́run ni pé lẹ́yìn tí gbogbo àti iṣẹ́ wa nínú ayé bá parí lè fọ̀run ṣèrè jẹ. and if there is any desire any hope of the believer while we are serving God while we are coming to church while we are working for God while we remain committed unto the Lord here on earth, it is because on that last day we'll be able to sit with the Lord Jesus Christ, our Lord and Savior. Bí ó bá sì jẹ́ pé ìrètí kan wà tàbí ìfẹ́ kan wà tàbí ìpòǹgbẹ kan wà nínú ọkàn wa tí ó mú kí a máa ṣiṣẹ́ tí ó mú kí a fara wa jì tí ó mú kí a yára wa sọ́tọ̀ ó gbọ́dọ̀ jẹ́ pé nígbà tí a bá parí eré ìje wa láyé yìí kí a lè dé ọ̀run láti sinmi lọ́dọ̀ Olúwa. And this is the requirement for entry into heaven. Èyí sì ni ohun tí Ọlọ́run béèrè tàbí àmúyẹ láti lè wọ ọ̀run. Point one, God's command on holiness. Kókó kìíní àṣẹ Ọlọ́run lórí ìwà mímọ́. In first Peter chapter one verse fourteen. Nínú ìwé Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkẹrìnlá. First Peter chapter one verse fourteen. Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkẹrìnlá. As obedient children, not fashioning yourselves according to your former lusts in your ignorance. Bí àwọn elétí ọmọ ní àyífi ara yín dáṣà bí ìfẹ́kúfẹ́ àtijọ́ nínú àìmọ̀ yín. But as he which has called you is holy, so be ye holy in all manner of conversation. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó pè yín ti jẹ́ mímọ́ bẹ́ẹ̀ ni kí ẹ̀yin náà sì jẹ́ mímọ́ nínú ìwà yín gbogbo. because it is written be ye holy for I am holy. nítorí a ti kọ́ ọ pé ẹ jẹ́ mímọ́ nítorí tí èmi jẹ́ mímọ́. here very clearly the lord is talking to his own family members. ní ní ọ̀nà tí wọ́n kedere ni olúwa gbé ń bá àwọn tí ó wà nínú ẹbí rẹ̀ sọ̀rọ̀. he is talking to the people that are named children of God. ó ń bá àwọn tí à ń pè ní ọmọ ọlọ́run sọ̀rọ̀. he tells us that these people have a new life and they had in the past a former life. ó ń sọ wípé àwọn èèyàn wọ̀nyí nísinsìnyí wọ́n ní ìgbé ayé ọ̀tun ṣùgbọ́n tẹ́lẹ̀ wọ́n ní ìgbé ayé ògbólógbòó. he said the former life was in the lusts of the flesh. ó ní ìgbé ayé ògbólógbòó ti àtẹ̀yìnwá jẹ́ ti ìfẹ́kùfẹ́ ti ara. he said the former life was in ignorance. ó ní ìgbé ayé àtijọ́ jẹ́ ìgbé ayé òpè. before a person becomes born again. kí ènìyàn tó di àtúnbí. he is a sinner. irú ẹni bẹ́ẹ̀ yóò jẹ́ ẹlẹ́sẹ̀. because the bible says all have sinned sinned come short of the glory of God. nítorí pé bíbélì wípé gbogbo ènìyàn ni ó sà ti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo ọlọ́run. that sinner is ignorant of God. ẹlẹ́ṣẹ̀ yìí jẹ́ òpè nípa ọlọ́run. he is ignorant of the will and the word of God. ó jẹ́ òpè nípa ìfẹ́ àti ọ̀rọ̀ ọlọ́run. he is ignorant of the steps he ought to be taking in life. ó jẹ́ òpè nípa àwọn ìgbésẹ̀ tó yẹ kó máa gbé nínú ayé. he is ignorant of the kind of behaviour and conduct that will make God happy. ó jẹ́ òpè nípa irú àwọn ìwà àti àti ìṣe tí yóò mú inú ọlọ́run dùn he is ignorant of the rule and regulation that heaven has given to earth so that we can live happy lives. ó jẹ́ òpè nípa àwọn òfin àti ìlànà tí ọlọ́run ti fi fún ènìyàn kí a lè máa gbé ìgbé ayé aláyọ̀ lórí ilẹ̀ ayé. he lives his life in the lust of the flesh. ó ń lo ìgbé ayé rẹ̀ nínú ìfẹ́kùfẹ́ ti ara. and the lust of the eyes. àti ìfẹ́kùfẹ́ ti ojú. and the pride of life. àti ìrera ayé. and the inordinate affection of the body. àti àwọn ìfẹ́kùfẹ́ ìfẹ́ búburú nínú ara. and therefore at such a time the sin sinner is disobedient unto God. nítorí náà ní irú àkókò bẹ́ẹ̀ ẹlẹ́ṣẹ̀ náà jẹ́ aláìgbọràn sí ọlọ́run. because of his ignorance is also disobedient. nítorí ìwà òpè rẹ̀ ó tún jẹ́ aláìgbọràn pẹ̀lú. because of his ignorance is rebellious. nítorí ó jẹ́ òpè ó jẹ́ ọlọ̀tẹ̀ pẹ̀lú. but then he hears the gospel. ṣùgbọ́n nígbò ṣe wá gbọ́ ìyìn rere. that Jesus went to die for us on the cross of Calvary. pé Jésù lọ kú nítorí wa lórí àgbélébù ní Calvary. and whosoever believeth in him, in him will not perish but have everlasting life. àti pẹ̀lú pé ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ kò kò ní ṣègbé ṣùgbọ́n yóò ní ìyà ìnípẹ̀kun. and the spirit of God begins to convict him of all his ways of sin ways of disobedience and ways of ignorance. ẹ̀mí ọlọ́run sì bẹ̀rẹ̀ sí mú ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ bá a nípa ọ̀nà òpè rẹ̀ nípa ọ̀nà ìṣọ̀tẹ̀ rẹ̀ àti ọ̀nà àìgbọràn tí ó ń tọ̀. he begins to tremble when he hears the word of God. nígbà tí ó gbọ́ ọ̀rọ̀ ọlọ́run yìí ó bẹ̀rẹ̀ sí wárìrì. and his heart begins to bleed because of the sins he has committed. ọkàn rẹ̀ sì bẹ̀rẹ̀ sí káàánú ó bínú jẹ́ nítorí ẹ̀ṣẹ̀ tí ó ti dá. he begins to plead for forgiveness. ó bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ fún ìdáríjì. that God will forgive him and give him the grace to sin no more. pé kí ọlọ́run kí ó dáríji òun kí ó sì fún òun ní orí ọ̀fẹ́ láti má dẹ́ṣẹ̀ mọ́. God looks at his repentance. ọlọ́run wo ìrònúkúwàdà ọkàn rẹ̀. looks at his penitence. ó wò bí ó ti jẹ́ ẹni tí ó fi tọkàntọkàn ronúkúwàdà. looks at his sorrow for sin. ó wo ìbànújẹ́ fún ẹ̀ṣẹ̀ tí ó ní. he looks at the promises he is making unto God. ó sì tún wo àwọn ẹ̀jẹ́ tàbí ìlérí tí ó ń ṣe fún ọlọ́run. say no God if you forgive me I will not go back to my vomit again. tí ó wí pé ọlọ́run bí o bá lè gbà he looks at the way he kneeling down saying oh God forgive me change change my life give me peace I want to be at peace with you. ó ọ̀nà tí ó fi kúnlẹ̀ tẹ̀dùntẹ̀dùn tí ó ń gbàdúrà wípé ọlọ́run fún mi ní àlàáfíà dáríjì mi kò ní padà sínú ẹ̀ṣẹ̀ mi mọ́. and then he looks at the cross. ó tún wá wo àgbélébù. he looks at what Christ has done for him. ó wo ohun tí Kristi ti ṣe fún un. he looks at the pleading the intercession of the Holy Ghost concerning him. ó wo ìṣìpẹ̀ ìjì rẹ̀ bẹ̀ àti ẹ̀bẹ̀ mímọ́ nítorí rẹ̀. he looks at his own plan of redemption concerning him. ọlọ́run tún wo ètò ìràpadà tí ó ti ṣe nítorí ẹlẹ́ṣẹ̀ yìí. because of this he forgives that sinner. nítorí èyí ó wá dáríjì ẹlẹ́ṣẹ̀ náà. he blood sought all his transgression. ó wẹ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ nù pátápátá. heaven begins to rejoice. ọ̀run wá bẹ̀rẹ̀ sí yọ̀. that somebody has been born anew into the kingdom of God. pé a ti bí ẹnìkan ní tuntun sínú ìjọba ọlọ́run. he himself feels the load of his sin carried away. òun pẹ̀lú rí wípé a ti gbé ẹrù ẹ̀ṣẹ̀ kúrò nínú ayé òun. he is now full of the joy of salvation. nísinsìnyí ó wá kún fún ayọ̀ ìgbàlà. and now he has peace with God and he has peace to continue in relationship with God. báyìí ó ní àlàáfíà pẹ̀lú ọlọ́run àti àlàáfíà láti tẹ̀síwájú nínú ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú ọlọ́run. he now becomes a child of God. báyìí ó wá ti di ọmọ ọlọ́run. ignorance is now of the past. ìwà òpè jẹ́ ohun àtijọ́. darkness is now of the past. òkùnkùn jẹ́ ohun àtijọ́. lust of the flesh is now of the past. ìfẹ́kùfẹ́ ti ara jẹ́ ohun àtijọ́. immediately becomes a member of the family of God. lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó di ẹbí ọlọ́run báyìí. God now talks to him. ọlọ́run wá ń bá a sọ̀rọ̀. and he says as obedient children. ó sì wá wá wípé bí àwọn elétí ọmọ. that the thing that will characterize your life now as a child of God is obedience to the word of the heavenly father. pé ohun tí ó gbọ́dọ̀ jẹyọ tí ó gbọ́dọ̀ fi hàn wípé o jẹ́ ọmọ ọlọ́run báyìí ni ìgbọràn sí baba wa ti ń bẹ lọ́run. not fashioning yourselves according to the former laws in your ignorance kí ẹ má ṣe fi ara yín dáṣà bí ìfẹ́kúfẹ́ àtijọ́ nínú àìmọ̀ yín. when you were ignorant you worshipped idols but now as obedient children not fashioning yourself according to your former laws in your ignorance nígbà tí o wà ní òpè tí o jẹ́ òpè síbẹ̀ ò ń bọ̀rìṣà ṣùgbọ́n nísinsìnyí gẹ́gẹ́ bí ọmọ elétí ọmọ kí o má ṣe máa fi ara rẹ dáṣà nínú ìfẹ́ àtijọ́ mọ́. when you were ignorant you will call the name of the lord in vain but now as obedient children not fashioning yourself according to your former ignorance in your uh, your former loss in your ignorance. nígbà o wà nínú ipò òpè tàbí aláìmọ̀kan o máa ń pe olúwa lásán nígbà náà ṣùgbọ́n nísinsìnyí tí o ti di ọmọ ọlọ́run láì fi ara yín dáṣà bí ìfẹ́kúfẹ́ àtijọ́ nínú àìmọ̀ yín. when you are ignorant that we ought to worship God fellowship with God pray unto God read the word of God commit ourselves unto God when you are ignorant of that you never remember there was any day of the Lord to keep holy and to honor the name of the Lord on that day but now he says as obedient children not fashioning yourselves anymore according to your former laws in your ignorance. nígbà tí o jẹ́ aláìmọ̀ tàbí tí o wà ní ipò òpè. nígbà náà o kì í mọ̀ bí a ti ń sin olúwa o kì í mọ̀ nípa pàtàkì ìdàpọ̀ o kì í mọ̀ nípa pé kí a ka bíbélì tàbí pé kí a gbàdúrà o kì í mọ̀ nípa wíwá sí ilé ọlọ́run ní ọjọ́ olúwa o kì í rántí ọjọ́ olúwa rárá ṣùgbọ́n nísinsìnyí tí o ti di ọmọ ọlọ́run ó ní bí àwọn elétí ọmọ ní àìfi ara yín dáṣà bí ìfẹ́kùfẹ́ àtijọ́ nínú àìmọ̀ yín. when you were ignorant you never respected your parents you never honoured your parents some of you will even slap your parents some of you will fight with your parents or even destroy things belonging to your parents now he says you are born again as obedient children, not fashioning yourselves according to the former lusts in your ignorance. kí ẹ tó di àtúnbí nígbà tí ẹ wà nínú òpè àwọn mìíràn nínú yín lè máa wọ́n lè ṣe aláìbọlá fún àwọn òbí wọn wọ́n lè máa bá àwọn òbí wọn jà wọ́n lè máa ba ẹrù tàbí òyìn ní àwọn òbí wọn jẹ́ kí wọ́n sì máa fa wàhálà tàbí ìjọ̀ngbọ̀n ṣùgbọ́n nísinsìnyí ó ní tí ẹ ti di àtúnbí lé àìfẹ́ ara yín dáṣà bí ìfẹ́kùfẹ́ àtijọ́ nínú àìmọ̀ yín when you were a sinner, you stole every time, everything from anybody, from everybody that was careless. But now he says you know the truth. Now you are a child of God. As obedient children, not fashioning yourselves according to the former laws in your ignorance ẹnikẹ́ni tí ó bá rí ẹrù rẹ̀ nílẹ̀ tàbí ohunkóhun nílẹ̀ ni ó lè jí ṣùgbọ́n nísinsìnyí tí ó ti wá di àtúnbí ó ní bí àwọn elétí ọmọ ní àìfẹ́ ara yín dáṣà bí ìfẹ́kúfẹ́ àtijọ́ nínú àìmọ̀ yín. in the day of ignorance it was a time for adultery it was a time for fornication it was a time for immorality but now he says that time you are in darkness you were ignorant. Now that you know the truth, now that you say you become a child of God, that you will not commit fornication, adultery anymore, as obedient children, not fashioning yourselves according to your former laws in your ignorance. ní àwọn ọjọ́ wọn ni tí o wà nínú òkùnkùn síbẹ̀ tí o kò tí ì di ẹni ìgbàlà nígbà náà ìfẹ́kúfẹ̀ẹ́ panṣágà àgbèrè àti oríṣiríṣi ìwà ẹ̀rí gbogbo ni ó kún ìgbé ayé rẹ ṣùgbọ́n nísinsìnyí ó wá wípé níwọ̀n ìgbà tí o ti di àtúnbí bí àwọn elétí ọmọ ní àìfi ara yín dáṣà bí ìfẹ́kúfẹ́ àtijọ́ nínú àìmọ̀ yín. before you knew the lord when you were ignorant of the demands of god when you were ignorant of the character the conduct god expects from us you were covetous of what belongs to your neighbor you were covetous of what be of whatever you saw your heart will be running after but now he says covetousness should not be in your life anymore as obedient children not passioning yourselves according to the former laws in your ignorance. nígbà tí o jẹ́ òpè síbẹ̀ sí olúwa tí o kò mọ olúwa. olúwa tàbí tí o wà nínú òkùnkùn nígbà náà ojú kòkòrò àti wíwo ohun ti ẹlòmíràn ni ohun tí ó kúnnú ọkàn rẹ kan tó bẹ̀ gẹ́ tó jẹ́ pé ohun tí o bá ti rí báyìí ojú rẹ máa ń wọ̀ ọ́ ṣùgbọ́n nísinsìnyí ó ní níwọ̀n ìgbà tí o ti di àtúnbí bí àwọn elétí ọmọ ní àìfẹ́ ara yín dáṣà bí ìfẹ́kúfẹ́ àtijọ́ nínú àìmọ̀ yín. bí bearing false witness was your lifestyle. Gossiping was your lifestyle. Lying, deception was your lifestyle. Saying things that are not right about yourself, things that are not true about yourself and about other people was your major lifestyle. You will bear false witness because you were ignorant. You didn't know the expectation of God and you didn't know that you should not be rebellious and disobedient unto the Lord. But now you say you are born again. Your sins are forgiven. You've met the Lord Jesus Christ. You've tested of the power of the world to come. and Calvary has crushed out sin in your life. Now, there should be a difference. As obedient children, not fashioning yourselves according to the former lusts in your ignorance. Nígbà o wà nínú òkùnkùn síbẹ̀ tí o wà nínú àìmọ̀ kan tí o sì jẹ́ òpè tí o kò mọ ohun tí Ọlọ́run ń béèrè àti irú ìgbé ayé tí Ọlọ́run fẹ́ kí a máa gbé tí o wà nínú ẹ̀ṣẹ̀ ó ní nígbà náà o lè jẹ́rìí èké o lè parọ́ ohun tí kìí ṣe tìrẹ o lè wípé tìrẹ ni o lè parọ́ nípa ara rẹ o sì lè parọ́ mọ́ àwọn ẹlòmíràn pẹ̀lú ohunkóhun tí ó bá wù ọ́ ni o lè ṣe láti tọ́ni jẹ tàbí láti hùwà ẹ̀tàn nígbà náà ṣùgbọ́n wá wípé nígbà ni o wà nínú òkùnkùn ṣùgbọ́n nísinsìnyí ìyàtọ̀ gbọ́dọ̀ wà nítorí o ti di ọmọ ọlọ́run ó sì wá wípé nísinsìnyí tí o ti di ọmọ ọlọ́run bí àwọn elétí ọmọ ní àìfi ara yín dáṣà bí ìfẹ́kùfẹ́ àtijọ́ nínú àìmọ̀ yín. he said when you were still a sinner hypocrisy was the mark of your life but now if you are born again it says as obedient children you will not fashion." condition yourselves according to the former loss in your ignorance, hypocrisy will be rubbed out. Pretense will be cleansed out of your life. You'll be plain, you'll be clear, you'll be frank, you'll be open. Now that you are a child of God. Kí o tó di àtúnbí, ìwà àgàbàgebè, ìdìbò àti fífi ara ẹni pé ẹni tí èèyàn kò jẹ́ ni ó kúnnú ayé rẹ kan nígbà náà. Ṣùgbọ́n wá wípé nísinsìnyí tí o ti di ọmọ Ọlọ́run, ìyàtọ̀ gbọ́dọ̀ wà ohunkóhun tí ó ní ṣe pẹ̀lú àgàbàgebè tàbí jíjẹ́ ẹni tí ó fi ara rẹ̀ pé ẹni tí kò jẹ́ gbọ́dọ̀ kúrò ìdìbò gbọ́dọ̀ kúrò bí àwọn elétí ọmọ ní àìfẹ́ ara yín dáṣà bí ìfẹ́kúfẹ́ àtijọ́ nínú àìmọ̀ yín èyí ni pé o gbọ́dọ̀ máa sọ òkodoro kí o sì máa sọ ojú abẹ níkù nígbà gbogbo. in verse fifteen. ní ẹsẹ̀ ìkẹẹ̀dógún. but as he which has called you is holy so be ye holy in all manner of conversation. ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó pè yín ti jẹ́ mímọ́ bẹ́ẹ̀ ni kí ẹ̀yin náà sì jẹ́ mímọ́ nínú ìwà yín gbogbo. It says now that you are a child of God, look at God, look at his holiness and pattern your life after the holiness of God. Ó ní nísinsìnyí tí o wí pé o ti di ọmọ Ọlọ́run wo Ọlọ́run kí o sì wo ìwà Ọlọ́run kí o sì fi ṣe àwòkọ́ṣe. Don't say some people in the church are doing this therefore I can do it Look at God, look at the holiness of God and pattern your life after the holiness of God. Má ṣe wípé àwọn kan wà nínú ìjọ tí wọ́n ṣe tìyín tàbí tọ̀hún. Ó ní wo Ọlọ́run wo ìwà mímọ́ Ọlọ́run kí o sì fi ṣe àwòkọ́ṣe. Don't say I read about some people in the Bible who said they were following after God. They said they were Israelites and they were disobeying God. They said don't look at them. Look at God who has called you. Look at His holiness and pattern your life after the holiness of God. ó ní má ṣe wípé o ti kà nípa àwọn kan nínú bíbélì àwọn ọmọ ìsírẹ́lì tí wọ́n wípé wọ́n ń gbọ́ràn sí ọlọ́run ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àkókò tí wọ́n kùn tí wọ́n ṣọ̀tẹ̀ ó ní má ṣe wo àwọn wọ̀nyí ṣùgbọ́n wo ọlọ́run wo ìwà mímọ́ rẹ̀ kí o sì fi ṣe àwòkọ́ṣe. and see which has called you is holy bí ẹni tí ó pè yín ti jẹ́ mímọ́. so be ye holy. bẹ́ẹ̀ ni kí ẹ̀yin náà sì jẹ́ mímọ́. in all manner of conversation. nínú ìwà yín gbogbo. in all your dealings with everybody everywhere. nínú ìbáṣepọ̀ rẹ pẹ̀lú ènìyàn gbogbo níbi gbogbo. in all your character your conduct the manifestation of the grace of God in you anywhere you may be so be ye holy in all manner of conversation. nínú ìwà rẹ gbogbo nínú ìṣe rẹ gbogbo nínú ìbáṣepọ̀ rẹ gbogbo nínú oore ọ̀fẹ́ lọ́run tí ó ń jáde nínú ayé rẹ níbi gbogbo nígbà gbogbo jẹ́ mímọ́ nínú ìwà yín gbogbo. because it is written be ye holy for I am holy. Nítorí a ti kọ́ pé ẹ mímọ́ nítorí tí èmi jẹ́ mímọ́. You will see that very clearly holiness is commanded by God. Ní ó rí pé ó kedere pé Ọlọ́run ni ó pàṣẹ pé kí a jẹ́ mímọ́. He doesn't leave it in the hands of the church whether to believe in holiness or not to believe in holiness it is mandatory. It is compulsory that anyone that is called by the name of God will be holy because God himself is holy. kò fi sílẹ̀ sí ọwọ́ ìjọ wípé kí wọ́n yàn bóyá wọ́n fẹ́ láti jẹ́ mímọ́ tàbí wọn kò fẹ́ ṣùgbọ́n ọ̀ranyàn ni ó sì jẹ́ ohun àìgbọ́dọ̀ má ṣe ó di dandan fún olúkúlùkù ẹni tí a bá pe orúkọ olúwa mọ́ láti jẹ́ mímọ́ nítorí pé ọlọ́run jẹ́ mímọ́. Leviticus chapter eleven from verse forty-four. Lefitiku orí kọkànlá láti ẹsẹ̀ ìkẹrìnlé ní ogójì. For I am the Lord your God, ye shall therefore sanctify yourselves, and ye shall be holy for I am holy. Neither shall ye defile yourselves with any manner of creeping sin that creepeth upon the earth. Nítorí pé èmi ni Olúwa Ọlọ́run yín, nítorí náà ni kí ẹ̀yin kí ó yára yín sí mímọ́, kí ẹ̀yin kí ó sì jẹ́ mímọ́, nítorí pé mímọ́ ni èmi bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọ́dọ̀ fi ohunkóhun tí ń rákò sọ ara yín di eléèrí. moses was a leader over the children of israel. mose jẹ́ adarí lórí àwọn ọmọ israẹli. but this word that he spoke to the children of israel was not his own word it was the very word of god. ṣùgbọ́n ọ̀rọ̀ wọ̀nyí tí ó bá israẹli sọ ní èyí kì í ṣe ọ̀rọ̀ ti ara rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run alàyè fúnra rẹ̀ ni. it says in that verse forty-four for i am the lord your god. ní ẹsẹ̀ ìkẹrìnlélógójì yìí ó ní èmi ni olúwa ọlọ́run yín. god God will never encourage anybody to commit sin. Ọlọ́run kò ní ṣe onígbọ̀wọ́ tàbí gba ẹnikẹ́ni níyànjú láti dẹ́ṣẹ̀. God will never tolerate anybody committing sin. Ọlọ́run kò ní gba ẹnikẹ́ni láàyè láti máa dẹ́ṣẹ̀. God will never push anybody or inspire anybody or influence anybody to go and commit sin. Ọlọ́run kò ní ti ẹnikẹ́ni lẹ́yìn kò ní ru ẹnikẹ́ni sókè bẹ́ẹ̀ ni kò ní jẹ́ ẹni tí ó mú ẹnikẹ́ni lọ́kànlé láti lọ́ọ́ máa dẹ́ṣẹ̀. God will never excuse anybody for committing sin. Ọlọ́run kò sì ní yọ̀ọ̀dá ẹnikẹ́ni kí ó dá sí ní pé ó dẹ́ṣẹ̀. holiness is the standard of the word of God. ìwà mímọ́ jẹ́ òṣùwọ̀n àti àgbékalẹ̀ ọ̀rọ̀ ọlọ́run. whether the person is a preacher or just a member in the church holiness is the demand of God. yálà ẹni náà jẹ́ oníwàásù nínú ìjọ ni tàbí ó jẹ́ ọmọ ìjọ ìwà mímọ́ jẹ́ ohun tí ọlọ́run béèrè lọ́wọ́ gbogbo ènìyàn. he said ye shall be holy For I am holy. Ó ní kí ẹ̀yin kí ó sì jẹ́ mímọ́ nítorí mímọ́ ni èmi. Then in that verse forty-four it says, Ye shall not defile yourselves with any manner of creeping thing that creepeth upon the earth. Ní ẹsẹ̀ ìkẹrìnlélógójì yìí síbẹ̀, ó ní bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọ́dọ̀ fi ohunkóhun tí ń rákò sọ ara yín di eléèrí. Remember that God created everything in the world. Rántí pé Ọlọ́run ni ó dá ohun gbogbo lórí ilẹ̀ ayé. He created the creeping things that creepeth upon the earth. Ó ní ni ó dá gbogbo àwọn ohun tí ó ń rákò lórí ilẹ̀ ayé. but he had a purpose for creating them. ṣùgbọ́n ó ní ète pàtó tí ó fi dá wọn. it was not for the children of Israel to defile themselves with these sins and say after all God has created them. kì í ṣe pé kí àwọn ọmọ Ísírẹ́lì kí ó lè máa fi sọ ara wọn di eléyìí pé àṣebọ́lọ́run ló kúkú dá wọn. God has created many things that we use today. ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí à ń lò lónìí ni ọlọ́run dá. He created iron. ọlọ́run ni ó dá irin. but he did not create iron for us to make gun and shoot our enemy and kill our enemy. ṣùgbọ́n ọlọ́run kò dá irin pé kí a lè fi rọ ìbọn kí a lè fi máa pa àwọn àwọn ọ̀tá wa kí a lè máa gbébọn fún àwọn ọ̀tá wa. he is the one that made all the trees in the world. òun ni ó dá gbogbo igi tí ó wà nínú ayé. but he did not make the trees for us to make idols of them and begin to worship them. ṣùgbọ́n kò dá àwọn igi yìí torí pé kí a lè máa gb gbẹ́ ère jáde láti inú àwọn igi wọ̀nyí wá kí a sì máa forí balẹ̀ fún àwọn ère náà. he created gold. ó ní ó dá wúrà. but he didn't create gold so that I will use it for my pride. ṣùgbọ́n kò dá wúrà kí n bá lè máa lò ó fún ìgbéraga mi. he created all the plants. ó ní ó dá gbogbo igi gbogbo pákó. but he did not create the plants so that I will make tobacco out of them and begin to smoke. ó gbogbo àwọn ewéko tí ó sì dá yìí kò dá pàápàá jùlọ fún bíi fún àpẹẹrẹ tábà kò dá kí n bá lè máa fi ṣe sìgá kí n máa fà á sórí. he created all the fruit bearing trees. ó ní ó sì dá gbogbo igi eléso. but he didn't create all those fruit bearing trees so that I can make alcohol out of them and get drunk. ṣùgbọ́n kò dá àwọn igi eléso wọ̀nyí kí n bá lè máa dá ẹmu lórí wọn kí n sì bẹ̀rẹ̀ sí mẹ́mu. God told the children of Israel said oh yes I have created those things but do not defile yourself with those things that I have made. ọlọ́run ni ó dá gbogbo nǹkan wọ̀nyí ṣùgbọ́n ọlọ́run sọ fún ọmọ Ísírẹ́lì wípé ẹ má ṣe fi ọ̀kan nínú àwọn tí mo ti dá yìí sọ ara yín di eléèrí. he doesn't create all those things that people will make pills out of them and then be able to commit abortion with them. Ọlọ́run kò dá àwọn nǹkan wọ̀nyí kí àwọn èèyàn bá lè máa fi ṣoògùn kí wọ́n sì fi máa bọ oyún jẹ́. Neither shall ye defile yourselves with any of these things that God has made. Bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọ́dọ̀ sọ ara yín di eléèrí láti inú ọ̀kankan nínú àwọn ohun tí Ọlọ́run ti dá wọ̀nyí. In verse forty-five. Ní ẹsẹ̀ ìkarùndínláàdọ́ta. I am the Lord that bringeth you out of the land of Egypt to be your God ye shall therefore be holy for I am holy. nítorí pé èmi ni olúwa tí ó mú yín gòkè ti ilẹ̀ íjíbítì wá láti máa ṣe ọlọ́run yín nítorí náà kí ẹ̀yin kí ó jẹ́ mímọ́ nítorí pé mímọ́ ni èmi. in deuteronomy chapter twenty three verse nine. nínú ìwé deuteronomy orí kẹtàlélógún ẹsẹ̀ ìkẹsàn-án. when thou goest forth against thine enemies then keep thee from every wicked thing nígbà tí ìwọ bá jáde ogun sí àwọn ọ̀tá rẹ nígbà náà ni kí ìwọ kí ó para rẹ mọ́ kúrò nínú ohun búburú gbogbo. the lord was talking to the children of israel. àwọn ọmọ israẹli ni olúwa ń bá sọ̀rọ̀. and the lord is talking to you and to me today. bẹ́ẹ̀ni ó sì ń bá ìwọ àti èmi sọ̀rọ̀ lónìí. he was telling them that there will be times in their lives when enemies will rise up against them. ó ń sọ fún wọn wípé àkókò kan yóò dé nínú ayé wọn tí àwọn ọ̀tá yóò dìde ogun sí wọn. but even at that time when the enemies are rising up against them they must keep away from every wicked thing. ṣùgbọ́n síbẹ̀ ní irú àkókò bẹ́ẹ̀ nígbà tí àwọn ọ̀tá ń dìde ogun sí wọn ó ní wọ́n gbọ́dọ̀ pa ara wọn mọ́ kúrò nínú ohun búburú gbogbo. he telling us that there are times we have persecution. ó sọ fún wa pé ìgbà mìíràn yóò dé tí a ó ní inú níbí ni. the time of persecution is not for you to say because i'm being persecuted i can tell a lie to preserve myself from persecution time of trouble will still be time of holiness. àkókò inú níbí ni tí ó dìde sí ọ kì í ṣe àkókò tí ó wí pé kí n bá lè gbára mi là tàbí kí n lè dáàbò bára mi mo lè parọ́ kékeré àkókò ogun jẹ́ àkókò ìwà mímọ́ síbẹ̀. that you have problem in your family and there is is no child yet, doesn't mean that at that time when I'm having all this difficulty, I can go and worship idol. time of trial is time for holiness. pé o ní wàhálà tàbí ìṣòro bóyá ìdádúró tàbí ìyàgàn nínú ẹbí rẹ o sì wá wípé torí èyí ọlọ́run kúkú mọ ìṣòro mi jẹ́ kí n lọ bọ̀rìṣà kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ àkókò ìyíriwò tàbí ìdánwò gbọ́dọ̀ jẹ́ àkókò ìwà mímọ́. it may be there is a problem of poverty in your life. ó lè jẹ́ pé ìṣòro àìní tàbí òṣì ni ó dìde sí ọ. even in that time when you are battling with poverty in your life that is not the time to go and steal time of poverty is still time for holiness. irú àkókò bẹ́ẹ̀ tí o wà ní ìwà wàyé àjà pẹ̀lú òṣì tàbí àìní tí ó ń bẹ nínú ayé rẹ kì í ṣe àkókò tí yóò lọ jalè àkókò òṣì tàbí àìní jẹ́ àkókò ìwà mímọ́ síbẹ̀. it may be the problem of uh, joblessness that is struggling against your life that is trying to drag you into the mud of poverty that doesn't mean because of that you'll go and give bribe time of joblessness is the time to keep away from every wicked thing. ó lè jẹ́ àkókò àìníṣẹ́ lọ́wọ́ ni tí ó sì jẹ́ pé àìníṣẹ́ lọ́wọ́ yìí ti fẹ́ẹ́ lè mú kí o di abòṣì tàbí tálákà paraku tán eléyìí kò wá mú kí o wípé ó lọ fúnni ní rìbá tàbí owó ẹ̀yìn àkókò àìníṣẹ́ lọ́wọ́ jẹ́ àkókò tí a gbọ́dọ̀ kúrò nínú búburú gbogbo. an enemy may come against your life and begin to abuse you and begin to curse you and begin to do juju against your life that is not an allowance for you to go to a wicked thing and to go and serve idol or to go and make charm against them. The time when enemies are against you is still the time of holiness in your life. àwọn ọ̀tá lè dìde ogun sí ọ kí wọ́n sì máa fi ọ́ ré kí wọ́n máa fi ọ́ gégùn kí wọ́n tilẹ̀ gbógun náà kọ́ lójúkojú kí o sì mọ tí wọ́n ń ṣe ní irú àkókò bẹ́ẹ̀ o kò ní láti wípé o ràn ara rẹ lọ́wọ́ fúnra rẹ kí o sì wá gba abúlé lọ kí wọ́n pẹ̀lú bẹ̀rẹ̀ sí lọ ṣoògùn dúdú àkókò tí àwọn ọ̀tá dojú ogun kan gbọ́dọ̀ jẹ́ àkókò ìwà mímọ́. in verse fourteen. ní ẹsẹ̀ ìkẹrìnlá. the lord thy god walketh in the midst of thy camp. nítorí pé olúwa ọlọ́run rẹ rìn láàrin ibùdó rẹ. to deliver thee. láti gbà ọ́ and to give up thine enemies before thee. àti láti fi àwọn ọ̀tá rẹ fún ọ. at this time that verse fourteen is talking about. ní àkókò tí ẹsẹ̀ kẹrìnlá ń sọ nípa rẹ̀ yìí. the children of israel will be in a camp for battle. àwọn ọmọ israẹli yóò ti wà ní ibùdó fún ogun. because enemies came against them. nítorí pé àwọn ọ̀tá dìde ogun sí wọn. and that's why God said he wanted to deliver them and deliver up and give up their enemies before them. ìdí nìyí tí olúwa fi wí pé òun yóò gbà wọ́n òun yóò sì fi àwọn ọ̀tá wọn lé wọn lọ́wọ́ but read the last part of that verse. ṣùgbọ́n ka ipa tí ó kẹ́yìn nínú ẹsẹ̀ kẹrìnlá yìí. therefore shall thy camp be holy that he see no unclean thing in thee and turn away from thee. nítorí náà kí ibùdó rẹ kí ó jẹ́ mímọ́ kí òun má ṣe rí ohun àìmọ́ kan lọ́dọ̀ rẹ òun á sì padà lẹ́yìn rẹ. God told the children of Israel that even when they were struggling against enemies and they were camping against enemies even then there was battle against their lives even in the midst of battle ye shall be holy. Ọlọ́run sọ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé nígbà tí àwọn ọ̀tá bá pọ̀ yí wọn ká tí wọ́n dìde ogun sí wọn tí wọ́n sì ń lépa wọn kíkankíkan tí ogun náà sì lágbára gidigidi pé ní irú àkókò bẹ́ẹ̀ tí ọ̀tá súnmọ́ wọn tímọ́tímọ́ ibùdó wọn gbọ́dọ̀ jẹ́ mímọ́ wọn gbọ́dọ̀ wà ní ìwà mímọ́. at the time when the fire is burning in your family and there is no rest and there is no peace and there is no contentment and everything is upside down in that midst of battle ye shall be holy. ní irú àkókò be tí iná náà ń jó gidigidi nínú ẹbí rẹ tí kò sí ìsinmi tí kò sí ìfọ̀kànbalẹ̀ tí kò sí àlàáfíà tí gbogbo rẹ̀ jẹ́ ìlà ìlò ní irú àkókò bẹ́ẹ̀ o gbọ́dọ̀ pa ìwà mímọ́ mọ́. it is at that time when the enemy is facing you it is at that time when the fire is burning it is at that time when persecution and trouble is pressurizing your life it is at that time you will be very careful angry word will not come out of your mouth bitterness will not come in your heart hatred will not be in your heart you will be holy. holy in the midst of a camp of battle. ní irú àkókò bẹ́ẹ̀ tí iná inú níbí ni ti ń jó gidigidi tí ìṣòro àti wàhálà tí ó lè pọ́nrọ́ dìde sí ọ ní irú àkókò bẹ́ẹ̀ tí o ní wàhálà tí ó pọ̀ rékọjá nínú ayé rẹ ní irú àkókò bẹ́ẹ̀ tí ọ̀tá súnmọ́ tí ó sì ń halẹ̀ tí ó ń dẹ́rù bọ́ ní irú àkókò bẹ́ẹ̀ ìwà mímọ́ gbọ́dọ̀ jẹ́ àkólé kan rẹ. or as a woman you have made restitution and now you are not with a particular man you are not with a man and the battle is fighting in your body and there is no money to pay house rent and there is no money to eat and there is no money to do anything in that midst of battle when your body your flesh is crying against you And when neighbors are even making fun of you, and when there is no money in your purse, when everything is upside down, in that camp of tribulation, in that camp of battle, in that camp of difficulty, ye shall be holy unto the Lord. You will not surrender your body for immorality just because there is no money just because your body is demanding for immorality ye shall be holy at that time of trouble tí ó sì jẹ́ pé nísinsìnyí o kò sí lọ́dọ̀ ọkùnrin kankan mọ́ tí ó sì jẹ́ pé ìwọ nìkan ni ò ń dá ara rẹ tọ́jú èyí ni wípé kò sí owó náà kò sí owó ìtọ́jú kò sí owó oúnjẹ kò sí owó ilé ogun náà sì le gidigidi ó sì dàbí ẹni pé ẹran ara rẹ tilẹ̀ ń dán wò ó sì ń fẹ́ tì ọ́ gbọ̀ngbọ́n láti ṣe ohun tí kò tọ́ ó sì rí i pé ogun náà dàbí pé ó le ju agbára rẹ lọ ní irú àkókò bẹ́ẹ̀ tí ogun dìde tí ó wà ní ibùdó ọ̀tá tí ó sì jẹ́ pé àìní tàbí òṣì ó dàbí ẹni pé ó le jù fún ọ ní irú àkókò bẹ́ẹ̀ o kò gbọ́dọ̀ fi ara rẹ fún ìfẹ́kúfẹ́ tàbí ìṣekúṣe o gbọ́dọ̀ rántí pé ibùdó rẹ o gbọ́dọ̀ jẹ́ mímọ́. maybe you are married and there is no child and the in-laws are coming and as these in-laws are coming they are abusing you they are saying well you don't your body is not complete this is not that and after all you are going to church they say a lot of bad bad things against you you see that you are in the midst of battle and you are battling with this barrenness in your life and people are suggesting why don't you go and worship idol why don't you go and do this it is in that camp of battle you will remember that you will be holy unto the lord. ogun náà wá dìde gidigidi sí ọ àwọn àna wọn ń wá wọ́n sì ń fi ọ́ ṣe ẹlẹ́yà wọ́n sì wí àà ah, ah, àbí ò dápé ni irú àìsàn wo ló ń ṣe ọ́ kó jẹ́jẹ́ lọ bọ òrìṣà ìdílé wa kúkú lọ sí ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n nígbà tó jẹ́ pé ìṣòro tó dé kò níyanjú yóò dáa kó lọ rí bàbá kan níbì tàbí ẹnìkan níbòmíràn ní irú àkókò bẹ́ẹ̀ tí wọ́n fi ọ́ ṣe ẹlẹ́yà tí wọ́n sì ń fi ọ́ ṣe ẹ̀yẹ tí ó sì dàbí ẹni pé ogun náà lé gidigidi sí ọ rántí pé ibùdó rẹ gbọ́dọ̀ jẹ́ mímọ́. it may be easy to live a holy life when God has answered all our prayers there is no sickness there is no problem and we have job and we have promotion we have everything going going all right with us it may be easy to live a holy life at that time but when there is trouble when there's trial, when there's tribulation, when there are temptations, when enemies are just rising up against you. It's a such a difficult time. The Lord is calling upon you that you will not forget. Ye shall be holy unto the Lord. Ó rọrùn láti jẹ́ mímọ́ nígbà tí gbogbo bá lọ tí ó tùbà túṣe fún wa tí kò sí ogun tí kò sí ìdààmú tí ọlọ́run ti dáhùn gbogbo àdúrà rẹ tí ó ti mú àìsàn rẹ kúrò tí ó ti pèsè iṣẹ́ fún ọ tí ó ti fún ọ gbogbo ìfẹ́ ọkàn rẹ ó rọrùn ní irú àkókò bẹ́ẹ̀ láti gbé ìgbé ayé ìwà mímọ́ ṣùgbọ́n nígbà tí wàhálà bá nígbà tí ìpọ́njú bá dé nígbà tí ogun bá dìde sí ọ nígbà tí o bá ní ìdáyàfò nígbà tí ọ̀tá bá kọjú sí ọ láti borí rẹ ní irú àkókò bẹ́ẹ̀ o gbọ́dọ̀ rántí pé o ní láti jẹ́ mímọ́ nítorí ọlọ́run jẹ́ mímọ́. for the lord thy god worketh in the midst of thy camp to deliver thee and to give up thine enemies before thee therefore shalt thy camp be holy that is, see no unclean thing in thee and turn away from thee. nítorí pé olúwa ọlọ́run rẹ̀ rìn láàrin ibùdó rẹ láti gbà ọ́ àti láti fi àwọn ọ̀tá rẹ fún ọ nítorí náà kí ibùdó rẹ kí ó jẹ́ mímọ́ kí òun kí má ṣe rí ohun àìmọ́ kan lọ́dọ̀ rẹ òun á sì padà lẹ́yìn rẹ. as we talk about holiness what kind of holiness are we talking about. bí a ti ń sọ̀rọ̀ nípa ìwà mímọ́ irú ìwà mímọ́ wo gan ni à ń sọ nípa rẹ̀. is it only the outward expression of righteousness. ṣé ìfihàn tàbí ìjẹ́wọ́ òdodo ti òde ara nìkan ni bí. or does it include the inward reality of purity. tàbí pé ó ní ṣe pẹ̀lú ìwà funfun ti ọkàn nínú lọ́hùn. that leads us to point two inward and outward holiness. èyí ni yóò mú wa lọ sínú kókó kejì ìwà mímọ́ nínú àti lóde. psalm twenty four reading from verses three and four. orin dáfídì orin ìkẹrìnlélógún ẹsẹ̀ ìkẹta àti ìkẹrin. psalm twenty four verses three and four. orin dáfídì orin kẹrìnlélógún ẹsẹ̀ ìkẹta àti ìkẹrin. who shall ascend into the hill of the lord or who shall stand in his holy place. ta yóò gun òkè olúwa lọ tàbí ta yóò dúró ní mímọ́ rẹ̀. you see the word of holy in that verse three. orí ọ̀rọ̀ tí a pè ní mímọ́ ní ẹsẹ̀ kẹta yìí. the place where God is is counted to be holy. ibi tí ọlọ́run gbé tàbí ibi tí ọlọ́run wà ni a pè ní mímọ́. the name of the lord is holy. orúkọ olúwa ni a pè ní mímọ́. the word of the lord is holy. ọ̀rọ̀ olúwa pẹ̀lú jẹ́ mímọ́. the way of the lord is holy. ọ̀nà olúwa pẹ̀lú jẹ́ mímọ́. everything about God. ohun gbogbo nípa ọlọ́run. is holy gbogbo rẹ̀ jẹ́ mímọ́. and now if you are going to get to the presence of God. báyìí bí o bá sì wá fẹ́ wá síwájú ọlọ́run. what does the lord require from you. kí ló ń tó lúwa wá ń béèrè lọ́wọ́ rẹ. who shall ascend into the hill of the lord. ta ni yóò gun orí òkè olúwa lọ. or who shall stand in his holy place. tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀. verse four. ẹsẹ̀ ìkẹrin. he that has clean hands and a pure heart. ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. clean hands outwardly and pure heart inwardly. ọwọ́ mímọ́ tí à ń rí lóde ara àti àyà funfun ti inú ọkàn. A hands that are clean will not hold idol to worship idol. Ọwọ́ tí ó mọ́ kò ní gbé òrìṣà láti máa bọ́ hands that are clean will not be lifted up to, to beat or fight father and mother. ọwọ́ tí ó mọ́ ni a kò lè gbé sókè rárá láti fi lu bàbá tàbí ìyá ìyá ẹni. hands that are clean will not hold and embrace somebody else's wife to commit adultery with her. ọwọ́ tí ó mọ́ kò ní di aya ẹlòmíràn mú láti bá ṣe panṣágà. hands that are clean will not hold somebody's daughter to commit fornication with her. ọwọ́ tí ó mọ́ kò ní di ọmọbìnrin ẹlòmíràn mú láti bá ṣe àgbèrè. hands that are clean will not hold tobacco or alcohol to defile yourself and destroy yourself with those things. ọwọ́ tí ó mọ́ kò ní mú sìgá kí ó máa fà á sórí tàbí kí ó mú ọtí kí ó máa mú. hands that are clean will not pick what belongs to other people steal what belongs to other people. ọwọ́ tí ó mọ́ kò ní máa fi kò ní máa lọ káàkiri kí ó máa mú ohun tí ṣe ti ẹlòmíràn kí ó máa jalè. hands that are clean will not take chemicals and swallow and then destroy the innocent baby. ọwọ́ tí ó mọ́ kò ní fi máa mú oògùn májèlé kí ó sì fi máa boyún jẹ́. hands that are clean will not commit outward sin. ọwọ́ tí ó mọ́ kò ní máa dẹ́ṣẹ̀ òde ara. who shall ascend into the hill of the lord. Lord. Tani yóò gorí òkè Olúwa lọ. Or who shall stand in his holy place? Tàbí tani yóò dúró ní ibi mímọ́ rẹ̀? He that has clean hands. Ẹni tí ó ní ọwọ́ mímọ́. All these sins that people commit outwardly, if you really want to get to the holy hill of the Lord, you will be free from them. Gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí àwọn èèyàn dá tí à ń rí wọ̀nyí bí o bá fẹ́ wá síwájú Olúwa nítòótọ́, o gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ wọn. Then it says, and it pure heart. ó sì tún wá wípé àti àyà funfun. a pure heart that will not entertain evil thought evil desire evil plan mischievous plan in the heart. àyà funfun tí kò ní gba èrò búburú láàyè tí kò ní gba èròkèrò láàyè tí kò ní gba ìfẹ́ tàbí ètò búburú láàyè nínú ọkàn rẹ̀. pure heart that will not allow or that will not entertain that will not accommodate lust after women in the heart a person that is of pure heart will not be pregnant with at evil, wanting to commit evil, thinking of evil, planning evil, desiring evil in the heart. ẹni tí ó ní ọkàn funfun irú ẹni bẹ́ẹ̀ kò ní jẹ́ ẹni tí ó ronú nípa ìfẹ́kúfẹ́ kò ní gbọ́n búburú láàyè nínú ọkàn rẹ̀ kò ní máa ṣètò kò ní máa dámọ̀ràn kò ní máa ronú nípa bí yóò ṣe ba ẹlòmíràn jẹ́ tàbí kí yóò ṣe ìṣekúṣe. a pure heart will not accommodate covetousness in the heart. àyà kò ní fààyè gba ojú kòkòrò nínú ọkàn rẹ̀. a pure heart will not accommodate hatred and bitterness in the heart. àyà kò ní fààyè gba ìkórira àti ìkorò nínú ọkàn rẹ̀. a pure heart will not accommodate or entertain malice in the heart. àyà kò ní fààyè gba òdì yíyàn nínú ọkàn rẹ̀. a pure heart will be like unto the mind of Christ. ọkàn funfun yóò ó dàbí ọkàn ti kristi. the adamic nature is taken away. a ti mú ẹ̀dá ádámù kúrò. the tendency for evil is uprooted out of that place. ìfẹ́ tàbí èròǹgbà láti ro ibi ni a ti hú jáde kúrò níbẹ̀. the love of God is entrenched and embedded in such a heart. a ti gbé ìfẹ́ ọlọ́run sin a ti fi ìfẹ́ ọlọ́run pamọ́ a ti rì í sínú irú ọkàn bẹ́ẹ̀. desire to follow God desire to obey God desire to cherish the word of God is what is in the pure heart. ìfẹ́ láti máa tẹ̀lé ọlọ́run ìfẹ́ láti máa gbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run ìfẹ́ láti máa ṣe ohun tí ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run bá sọ nìkan ni ó wà nínú orú ọkàn bẹ́ẹ̀. it is the word of God it is the will of God that saturates the heart that is pure. ọ̀rọ̀ ọlọ́run àti ìfẹ́ ọlọ́run ni ó kún inú ọkàn irú ẹni bẹ́ẹ̀ tí a ti sọ di mímọ́. he that has clean hands and a pure heart who has not lifted up his soul unto vanity nor sworn deceitfully. ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí kò sì búrẹ̀ tán. you may ask is it possible for somebody to be completely holy outwardly and completely holy inwardly. o lè máa béèrè wípé ǹjẹ́ ó ṣeé ṣe fún ẹnìkan láti jẹ́ mímọ́ pátápátá lóde ara àti láti jẹ́ mímọ́ pátápátá nínú ọkàn bí. in first thessalonians chapter two verse ten. nínú thessalonica kìíní orí kejì ẹsẹ̀ ìkẹwàá. first thessalonians chapter two verse ten. thessalonica kìíní orí kejì ẹsẹ̀ ìkẹwàá. ye are witnesses and God also how holily and justly and unblameably we behaved ourselves among you that believe. ẹ̀yin sì ni ẹlẹ́rìí àti ọlọ́run pẹ̀lú bí àwa ti wà láàrin ẹ̀yin tí ó gbàgbọ́ ní mímọ́ ìwà àti ní òdodo àti ní àìlẹ́gàn. here is what paul the apostle said. ohun tí paul apostoli sọ nìyí. that God gave him and other people the grace to be holy to be just to be unblameable. pé ọlọ́run fún òun àti àwọn ẹlòmíràn ní oore ọ̀fẹ́ láti jẹ́ mímọ́ pátápátá láti wà ní òdodo àti láti jẹ́ aláìlẹ́gàn. paul had difficulty. paul ní ìṣòro. He had a thorn in the flesh. Ó ní ègún nínú ara rẹ̀. He prayed three times about it and God said leave it there. Ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló gbàdúrà nípa rẹ̀ ṣùgbọ́n Ọlọ́run wí fún un pé fi sílẹ̀ níbẹ̀. In the midst of that suffering with the thorn in the flesh, Paul the apostle said God gave him grace to remain holy just unblameable. láàrin wàhálà yìí ègún nínú ara rẹ̀ paul wí pé ọlọ́run fún òun ní orí ọ̀fẹ́ láti wà ní ìwà mímọ́ ní òdodo àti ní àìlẹ́gàn. Paul saw trouble more than the uh, more than all the other apostles. Paul rí wàhálà ju gbogbo àwọn apọ́sẹ̀lẹ̀ tí ó kù lọ. He got into prison more than any of the other apostles. Ó ní ó lo ọ̀pọ̀lọpọ̀ ìgbé ayé rẹ̀ nínú túbú ju àwọn apọ́sẹ̀lẹ̀ tí ó kù lọ. He had persecution more than all the other apostles. Ó ní ó ní inú níbí ni ju gbogbo àwọn apọ́sẹ̀lẹ̀ tí ó kù lọ. Yet he said in the midst of the trouble, in the midst of the persecution, in the midst of the imprisonment, in the midst of the problems, God gave him grace to remain holy remain just, remain unblameable. síbẹ̀ ó wí pé láàrin gbogbo ìṣòro yìí láàrin ẹ̀gún tí ó wà nínú ara òun láàrin wàhálà tí òun ní láàrin inúnibíni àti yíruwà àti ìdánwò ọlọ́run fún òun ní oore ọ̀fẹ́ láti wà ní mímọ́ ní òdodo àti ní àìlẹ́gàn. paul had some false brethren that made life difficult for him they lied against him. They planned against him. They irritate, they would have irritated him. And they did a lot of things to make life inconvenient for him. They will even preach against him. But Paul the apostle said, in the midst of all that trouble, with the false brethren that went against his life, he said, God gave him grace to remain holy and just and unblameable. Paul ní àwọn kan tí wọ́n pe ara wọn ní arákùnrin ṣùgbọ́n tí wọn kì í ṣe arákùnrin ní tòótọ́ tí wọ́n jẹ́ èké arákùnrin tí ó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wàhálà àti ìdààmú àti ìnira ni wọ́n mú wá sínú ayé rẹ̀ tí ó jẹ́ pé wọ́n tilẹ̀ wàásù lòdì sí wọ́n tilẹ̀ gbìyànjú láti mú bínú ṣùgbọ́n kò bínú ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n ṣe lòdì sí ṣùgbọ́n síbẹ̀ Paul wípé láàrin àwọn èké arákùnrin yìí pẹ̀lú gbogbo ìdánwò àti ìyíriwò àti ìṣòro tí òun dojúkọ látọ̀dọ̀ wọn Ọlọ́run fún olóore ọ̀fẹ́ láti wà ní mímọ́ ìwà ní òdodo àti ní àìlẹ́gàn. Sometimes there will be people in a confederacy and conspiracy about forty of them and they will make a vow that they must kill Paul. before they will take any meal. And yet Paul the apostle said, with all those people in conspiracy, with all the things they were planning against him, he knew that the most important thing is holiness. In all that bitterness and hatred of the people against the life of Paul the apostle, he said God gave him grace to remain holy, just, and unblameable. ní àkókò kan àwọn kan tilẹ̀ wà tí wọ́n tó bí ogójì tí wọ́n dìmọ̀ lùpọ̀ tí wọ́n sì pinnu wípé àwọn kì yóò jẹun kóhun bẹ́ẹ̀ ni àwọn kì yóò mu kóhun títí tí àwọn yóò fi pa Pọ́ọ̀lù nínú gbogbo hílà ìlò àti wàhálà àti ìṣòro yìí pẹ̀lú ìdìmọ̀lùpọ̀ àwọn ọ̀tá wọ̀nyí tí wọ́n fẹ́ rí ẹ̀yìn Pọ́ọ̀lù Paul wípé Ọlọ́run kò ní orí ọ̀fẹ́ láti wà ní mímọ́ ìwà ní òdodo àti ní àìlẹ́gàn. This one removes the excuse of many people and they say it is because my husband is not uh, behaving well to me that's why I'm not able to remain holy. Èyí ni ó mú àwáwí ọ̀pọ̀lọpọ̀ kúrò tí wọ́n wípé à mo fẹ́ jẹ́ mímọ́ ṣùgbọ́n nítorí pé ọkọ mi kò tí ì di onígbàgbọ́ ni. Eh, it is because some of our church members they they are false brethren and they fight against me and they do some things against me that's why I'm not able to live a holy life. Ẹ eh, mo fẹ́ jẹ́ mímọ́ ah, àmọ́ púpọ̀ nínú àwọn ará wa wa ní àdúgbò wa tí wọ́n jẹ́ ọmọ ìjọ ni wọ́n jẹ́ èké arákùnrin wọ́n sì dojúkọ mi wọ́n bá mi jà ìdí nìyí tí n kò fi lè jẹ́ mímọ́. it is because I am sick and I have been praying that God will remove this thorn in my flesh God will remove this sickness from me and because of that sickness I didn't know when I lose I lost my holiness. nítorí pé mo tilẹ̀ ń ṣàìsàn gan ni mo rí pé ó fa ìṣòro yìí tí mo fi pàdánù ìwà mímọ́ nígbà tí mò ń ṣàìsàn tí ó sì jẹ́ pé mo tilẹ̀ súnmọ́ ẹnu ọ̀nà kú n kò mọ nǹkan tí mo lè ṣe mọ́ n kò mọ̀gbà tí mo sọ ìwà mímọ́ tí mo nínú. it's because of hunger and nakedness when I didn't have enough money to even buy the basic things I needed for my life. That's why I, I lost holiness. Ohun tí ó mú kí èmi tilẹ̀ sọ ìwà mímọ́ tèmi nù ni wípé ebi ti pa mí jù bẹ́ẹ̀ pẹ̀lú kò sí owó láti raṣọ àwọn ohun tí mo nílò láti rà n kò lówó láti rà n kò mọ̀gbà tí ìwà mímọ́ sọnù mọ́ mi lọ́wọ́. I began to grumble I began to complain I began to even say some things against people and against God when I saw that there was too much persecution in my life and nobody came to comfort me and visit me. nígbà tí mo rí pé inú níbí ni tèmi ó lé kéńkà mo wá bẹ̀rẹ̀ sí kùn mo bẹ̀rẹ̀ sí ṣe àwáwí mo tilẹ̀ bẹ̀rẹ̀ sí bá àwọn ènìyàn jà mo sì ń fi wèrè pé ọlọ́run lẹ́jọ́ nítorí pé wọn kò wá bẹ̀ wò báyìí ni mo ṣe sọ ìwà mímọ́ mi nù. Paul the apostles said through it all and in it all God gave him the grace to remain holy just and unblameable. Paul apọ́sẹ̀lẹ̀ wípé nínú gbogbo nǹkan wọ̀nyí àti ní gbogbo àkókò yìí Ọlọ́run fún òní oore ọ̀fẹ́ láti wà ní mímọ́ ìwà ní òdodo àti ní àìlẹ́gàn. Look at that verse ten again. jẹ́ kí a tún wẹsẹ̀ kẹwàá yìí lẹ́ẹ̀kan sí. ye are witnesses. ó ní ẹ̀yin ni ẹlẹ́rìí. oh he said you can see the outward behaviour you can see the outward holiness you have eyes to see we have lived among you and he said you are witnesses to the outward holiness. ó ní ẹni ojú láti ríran láti rí ti ohun tí ara ẹ lè rí ìgbé ayé wa ẹ lè rí ìwà àti ìṣe wa ẹ lè rí ohun gbogbo tí ó jẹ́ pé ó ń jẹyọ nínú ayé wa ìwà mímọ́ àti òdodo àti ìwà ẹlẹ́gàn wa. and then he said to the inward holiness God is witness also. ó sì tún wá wípé nípa ìwà mímọ́ ti inú lọ́hùn ọlọ́run pẹ̀lú jẹ́ ẹlẹ́rìí. that our heart is pure God is witness also. pé ọkàn wa jẹ́ funfun ọlọ́run mọ̀ dájúdájú. that there is no lust no inordinate desire no evil mischievous plan nothing of sin in our heart God is witness also also. pé kò sí ìfẹ́kúfẹ̀ẹ́ kò sí èròkérò kò sí ìwà búburú kankan tí ó fara pamọ́ tàbí tó fara sí ọkàn wa ọlọ́run ni ẹlẹ́rìí. it is when we can bring that double witness that we have got the holiness God is looking for. nígbà tí a bá lè mú ẹ̀rí oníṣẹ́kun méjì yìí papọ̀ tí a sì nínú ayé wa ni a tó lè wí pé a ní ìwà mímọ́ tí ọlọ́run béèrè. when people can be witnesses to the outward holiness and God almighty can be witness to the inward holiness that's the when that's the time we have got the holiness that will take us to heaven. nígbà tí àwọn ènìyàn tí wọ́n rí wa tí wọ́n bá lè gba ẹ̀rí wa jẹ́ nípa ti ìwà mímọ́ àti òdodo àti ìwà ìlẹ́gàn inú ayé wa tí ọlọ́run fúnra rẹ̀ sì lè ọlọ́run olódùmarè ní ọ̀run tí ó lè gba ìrìwà jẹ́ wípé ní tòótọ́ ajẹ́ mímọ́ nínú àti lóde nígbà náà ni a ní ìwọ̀nmọ́ tí ó adé ọ̀run. how important is this holiness. báwo ni ìwọ̀nmọ́ náà ti ṣe pàtàkì tó gan. how essential is this holiness. báwo ni ìwọ̀nmọ́ yìí ti ṣe kókó tó nínú ayé wa. that leads us to the third point requirement for entry into heaven. èyí ni yóò mú wa lọ sínú kókó kẹta àmúyẹ tàbí ohun tí à ń béèrè kí a tó lè dé ọ̀run. hebrews chapter twelve verse fourteen. heberu orí kejìlá ẹsẹ̀ ìkẹrìnlá. hebrews chapter twelve verse fourteen. heb Pétérù orí ẹsẹ̀ ìkẹrìnlá. Follow peace with all men and holiness without which no man shall see the Lord. Ẹ máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́ ní àìsí èyí ni kò sí ẹni tí yóò rí Olúwa. Peace with all men. Àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo. That difficult husband peace with all men. ọkọ ọkọ rẹ ni tí ó lè pọ́nrán àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo. the wife that will not allow you to say a before she says b c and d and will begin to make trouble follow peace with all people aya rẹ tí ó jẹ́ pé kí o tó sọ ẹyọ kan ó ti sọ mẹ́wàá ó ní máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo. with those incorrigible members in your district that will make life difficult and make leadership difficult you want to get to heaven follow peace with all men. pẹ̀lú gbogbo àwọn wọ̀nyí ní ẹkùn rẹ tí ó jẹ́ pé bí o ti ń tọ́ wọn sọ́nà tó ó dàbí pé wọn kò kọ́ bí ara sí ìtọ́ni ó ní tí o ti fẹ́ dé fe máa alaafia pẹ̀lú ènìyàn for those people in the place of work that will brag and swear that you will never get promotion in that place and never anything you do everything is always bad they will complain they will slash you they will criticize you they will tear you to pieces they will blackmail you They are for fight. They are for struggling every time. Do you remember you want to get to heaven? Follow peace with all men. Pẹ̀lú gbogbo àwọn wọ̀nyí, bóyá alábàáṣiṣẹ́ tàbí ọ̀gá níbi iṣẹ́ tí ẹjọ́ ń ṣiṣẹ́ papọ̀ níbi iṣẹ́ kan náà, tí wọ́n sì ti halẹ̀ mọ́ tí wọ́n sì ti fi yí ọ dájúdájú pé níwọ̀n ìgbà tí àwọn bá bẹ níbi iṣẹ́ yìí kí o gbàgbé nípa ìgbéga wọ́n sì máa fọ̀rọ̀ bà ọ jẹ́ wọ́n lè máa kọ̀wé lòdì sí ọ wọ́n máa bá ọjà ní ọ̀nà kan tàbí ọ̀nà mìíràn wọ́n ń dojúkọ ọ lójoojúmọ́ ọlọ́run wá wípé tí o bá fẹ́ dé ọ̀run máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo. with those sin laws that come into the family every time they come trouble will start and yet you want to get to heaven you know that this is the one single thing the devil is trying to take away from you follow peace with all men. pẹ̀lú gbogbo àwọn àna rẹ wọn ni tí wọ́n ń wá sínú ẹbí rẹ tí wọ́n bá sì ti dé báyìí ìjọ̀gbọ̀n àti wàhálà yóò ṣẹlẹ̀ ó sì wá wípé pẹ̀lú gbogbo wàhálà àti ìdààmú tí òun rí yìí bí ó bá jẹ́ pé ó fẹ́ dé ọ̀run nítòótọ́ àbúyẹ kan ṣoṣo náà ni pé máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo. with those people that are selling near your stall in the market and every time it's complaint they will say you didn't sweep you didn't bring the money to worship idol you didn't do it. every time it's trouble if you want to sell they will be getting your customers and say don't buy from him what he's selling is not good and they'll be shouting at you saying all sorts of evil things against you and therefore you are not able to sell well and you, are, you cannot fight if you want to get to heaven follow peace with all men. pẹ̀lú gbogbo gbogbo àwọn tí ẹjọ mú ilé ìṣọ̀ tàbí ilé ìtajà ti ara ní ọjà tí ó sì jẹ́ pé nígbà gbogbo wọ́n máa ń wá ẹ̀sùn sí ọ lẹ́sẹ̀ wọ́n lè sọ pé ẹ ò gbálẹ̀ ẹ ò mówó tiẹ̀ wá owó tá a fẹ́ fi lọ bọ ìyá lọ́jà tí ó sì jẹ́ pé nígbà gbogbo wàhálà àti èdè àìyedè àti yánkanyánrin ni tí ó sì máa fẹ̀sùn kàn án àwọn tí ó tilẹ̀ ń bọ́ ọ̀rajà àwọn oníbàárà rẹ̀ wọ́n máa pè pé à ẹ má lọ sọ́dọ̀ rẹ̀ ọjà tí ò da ló ń tà tí wọ́n sì ti gbé oníbàárà rẹ̀ tán tí o kò sì tàbí ó ti yẹ ó ní bí o bá fẹ́ dé ọ̀run láàrin ìlà ìlú àti wàhálà yìí máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo. in the community in the house where you are it is every time that that particular woman will ill treat your child will and knock your child on the head. And if you talk, he will leave the child and begin to want to fight you. And you say, what kind of thing is this? And you do not have money to go and rent another accommodation. All the time it is trouble in that community. And yet you cannot have hatred in your heart if you want to get to heaven. You cannot have bitterness against them in your heart if you want to get to heaven. You cannot refuse to greet them in the morning if you want to get to heaven. Follow peace with all men. Bẹ́ẹ̀ pẹ̀lú pẹ̀lú gbogbo àwọn ayálégbélé tí ẹjọ́ ń gbélé tàbí àwọn tí ẹjọ́ wà ní àdúgbò bóyá àwọn tí ó jẹ́ pé nígbà gbogbo ni wọ́n máa ń fi ìyà ọmọ rẹ ní àìtọ́ bí ó bá sì ti gba ọmọ rẹ ní kò tán tí ọmọ ń ké tí o fẹ́ béèrè pé kí ló ṣẹlẹ̀ yóò fi ọmọ sílẹ̀ yóò wá dojúkọ láti bá ọjà ó sì wọ̀nyí pé pẹ̀lú gbogbo wàhálà yìí bí o bá fẹ́ dé ọ̀run o kò lè jà bí o bá fẹ́ dé ọ̀run o kò lè ní ẹnikẹ́ni nínú bí o bá fẹ́ dé ọ̀run o kò lè máa bínú bí o bá fẹ́ dé ọ̀run o kò ní pé ó dáa n kò ní kí wọn mọ́ bí o bá fẹ́ dé ọ̀run gbọ́dọ̀ ní àlàáfíà pẹ̀lú wọn nísinsìnyí o kò sì lówó lọ́wọ́ láti fi lọ gba ilé ibòmíràn ó ní máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo. and holiness without which no man shall see the Lord. àti ìwà mímọ́ ní àìsí èyí ni kò sí ẹni tí yóò rí olúwa. do you understand that? that verse of scripture? Ǹjẹ́ ẹsẹ̀ ìwé wọ̀nyí yí ọ dáadáa bí? That a person may have the gifts of the Holy Spirit and healing ministry if he doesn't have holiness to add to what he has got that healing ministry will not get him to heaven. Pé ẹnìkan lè ní àwọn ẹ̀bùn ẹ̀mí mímọ́ kí ó sì tún ní iṣẹ́ ìránṣẹ́ ti ìwòsàn pẹ̀lú àwọn ẹ̀bùn ẹ̀mí tí ó níyì àti iṣẹ́ ìránṣẹ́ ìwòsàn tàbí ti ìmúládára tí ó ń ṣe káàkiri bí kò bá ní ìwà mímọ́ kò ní dé ọ̀run. Do you understand that a person can have talent, a person can have position, A person cannot privilege. A person can be invited here and there in this city, in this nation, because they see he has a speaking ability. That man can preach. Without holiness, he cannot see God ó ṣeṣe kí ó jẹ́ ẹni tí ó ní ẹ̀bùn wíwàásù tí ó mọ̀ bí a ti sọ̀rọ̀ tí ó jẹ́ ẹni tí ẹnu rẹ̀ dùn tàbí ẹni tí ó mọ̀ bí a ti kóni mọ́ra tí ó sì jẹ́ pé ní ìlọ́run ló ti ń gba ìwé ìpè tí à ń pè káàkiri tí ó sì ń lọ síbẹ̀ ṣùgbọ́n síbẹ̀ pẹ̀lú gbogbo àwọn ẹ̀bùn àti tálẹ́ǹtì yìí tí kò bá ní ìwà mímọ́ irú ẹni bẹ́ẹ̀ kò ní lè rí ọlọ́run. a person can be praised and appreciated everywhere and ah that man is a good man that woman ah she is a good woman and everybody can be speaking well of you if internally deep deep within you in the secret behind the curtain behind the door when people are not there. This holiness that God is requiring, if it is not in your life, whatever else you have, without holiness, no man shall see the Lord. kí àwọn èèyàn máa boríyìn fún kí wọ́n máa kì í ní mẹ́sàn-án mẹ́wàá kí wọ́n máa mọ rírì ohun tí ó ṣe pé ah, ó tilẹ̀ jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ bí iṣẹ́ ó jẹ́ ẹni tó lápọn tó sì nítara kí wọ́n sì máa yìn ín nígbà gbogbo ṣùgbọ́n tí ó jẹ́ pé nínú ọkàn rẹ̀ lọ́hùn ní kọ̀kọ̀ lọ́hùn tàbí nígbà tí ó bá wà lóhùn nìkan tàbí nínú ìyẹ̀wù rẹ̀ ìwà mímọ́ tí Ọlọ́run béèrè yìí kò sí nínú ayé rẹ̀ pẹ̀lú bí àwọn èèyàn ti ń boríyìn fún tó àti bí ó ti jẹ́ ẹni tó nítara tó láìsí ìwà mímọ́ yìí kò ní lè rí ọlọ́run. Satan doesn't worry about your being popular he only gets worried that you will get to heaven. Sátánì kò bìkítà nípa pé o jẹ́ ẹni tí igba ojúmọ́ tàbí ẹni tí gbogbo ènìyàn mọ̀ ṣùgbọ́n tí ó kàn gbẹ̀gbẹ̀ jù ni pé kí ó gba ìwà mímọ́ kúrò lọ́wọ́ rẹ. He can allow you to be popular once he can take heaven away from your hand. Ó lè gbà ọ́ láàyè láti jẹ́ ẹni tí ó gbajúmọ̀ tí ó bá ti lè lo èyí láti gba ìwà mímọ́ kúrò lọ́wọ́ rẹ. He can allow you to get into politics politics and everybody will vote for you unopposed. So far, he can take heaven away from you. Ó lè gbà ọ́ láàyè kí gbogbo ìlú fẹ́ràn rẹ kí wọ́n sì dìbò fún ọ kí o má tilẹ̀ ní alátakò kankan bí ó bá jẹ́ pé èyí ni yóò ṣe láti gba ọ̀run kúrò lọ́wọ́ rẹ. He can allow you to have all the money you want to have. If he can take holiness and heaven away from you, that's all his desire. Ó lè gbà ọ́ láàyè láti ní owó tó bí ó ti tẹ́ ọ bí ó bá jẹ́ pé nípa ṣíṣe bẹ́ẹ̀ yóò lè gba ọ̀run kúrò lọ́wọ́ rẹ ìlépa ọkàn rẹ He can allow you to have all the children children you want to have and just be giving birth to children every time. If he can take holiness and heaven away from you, he's taking the greatest thing away from you. Ó lè gbà láàyè láti máa bímọ lémọ kí o sì bímọ tó bí o ti ń fẹ́ níwọ̀n ìgbà tí ó bá jẹ́ pé ó lè lo èyí láti gba ìwà mímọ́ tàbí ọ̀run kúrò lọ́wọ́ rẹ. and when a person has lost heaven he has lost everything that is most important. nígbà tí ẹnìkan bá sì ti pàdánù ọ̀run ó ti pàdánù ohun tí ó ṣe kókó tí ó ṣe pàtàkì jùlọ. when a person has lost all that street of gold when a person has lost a fellowship with almighty God when a person has lost fellowship with Jesus fellowship with God when a person has lost the beauty that will continue in a million years a billion years and billions and millions of years when a person loses that joy, eternal joy, he has lost everything that is significant. Nígbà tí ẹnìkan bá ti pàdánù ọ̀run, tí ó pàdánù rírìn ní òpópónà wúra nì, tí ó pàdánù níní ìdàpọ̀ pẹ̀lú Ọlọ́run títí ayérayé, tí ó pàdánù jíjọba pẹ̀lú Jésù Kristi Olúwa títí ayérayé, tí ó pàdánù ayọ̀ àti àlàáfíà àti àwọn ìlérí òun náà làwọn nì tí a ti ṣe fún àwọn aṣẹ́gun. Bí ènìyàn bá ti lè pàdánù eléyìí, ó ti pàdánù gbogbo tí ó ṣe pàtàkì jùlọ. The devil knows that in heaven there will be no sickness. Àwọn àmọ̀dájú pé ní ọ̀run kò ní sí àìsàn. In heaven there will be no curse. Àmọ̀ pé kò sí ègún lọ́run. In heaven there will be no pain. a wípé kò sí ìrora kankan lọ́run. in heaven there will be no hunger. a pé kò sí ebi lọ́run. in heaven there will be no trial or tribulation. a wípé kò sí ìyíriwò kankan tàbí ìdánwò tàbí ìpọ́njú lọ́run. in heaven there will be no temptation. a pé kò ní sí ìdánwò kankan lọ́run. in heaven there will be no enemy that will seek after your life. a wípé kò ní sí ọ̀tá kankan tí yóò máa lé ọ káàkiri lọ́run. it will be joy and singing all throughout eternity. yóò jẹ́ ayọ̀ àti orin kíkọ títí ayérayé lọ́run. and whatever it will take a man or a woman to get to that place i believe a reasonable man or woman will say oh lord help me, I want to get there on that day. Ohunkóhun tí yóò bá sí ìgbà tí yóò mú kí èèyàn lè dé ọ̀run níkẹyìn, mo gbàgbọ́ pé ẹni tí ó mọnú rò yóò wí pé Olúwa ohunkóhun tí yóò wù kí yóò ná mi. That is why it is the most important thing in our lives to have holiness in our heart, holiness in our life, holiness in our speech, holiness in our action, holiness in our decision, holiness day and night, holiness in the private and the public. Ìdí nìyí tó fi jẹ́ kó ṣe pàtàkì fún olúkúlùkù wa láti ní ìwà mímọ́ nínú ọkàn wa, ìwà mímọ́ nínú ayé wa, ìwà mímọ́ nínú ìṣe wa, ìwà mímọ́ nínú ìbáṣepọ̀ wa, ìwà mímọ́ ní gbangba àti ní kọ̀kọ̀ nígbà gbogbo. We don't know when the trumpet shall sound. A kò mọ̀gbà tí ìpè yóò dùn. The Lord Jesus told the disciples he said I am coming back. Jésù jésù kristu olúwa sọ fún àwọn ọmọ rẹ̀ wípé mò ń padà bọ̀. and he told us when you begin to see all these things happen you know the end is very near. ó sì wípé nígbà tẹ́yìn bá rí àwọn nǹkan yìí tí bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ kí ẹ mọ̀ wípé òpin súnmọ́ etílé. and if there is anything you should be looking for now you should be looking for the coming of the lord up in the sky. bí okun bá sì wà tí ó yẹ kí o máa fojú sọ́nà sí báyìí ó yẹ kí o máa fojú sọ́nà sí bíbọ olúwa lófurufú. and yet you need to follow peace with all men and holiness without which no man shall see the lord. síbẹ̀ o ní láti máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́ láìsí èyí ni kò sẹ́ni tí ó rí olúwa. there is no time time to be careless. láti there is no time to be angry. láti there is no time to fight. láti there is no time to have evil. láti there is no time to accommodate evil in your heart. there is no time to go back into the world. láti there is no time to worship idols. láti there is no time to be covetous. láti there is no time to run after the things the worldly people are running after. láti there is no time to be fighting other people and saying, I want to get what he has got. Kò sí àkókò láti máa jà fitafita láti gbọ́n tí àwọn ẹlòmíràn ní mọ́. Because without holiness no man shall see the Lord. Nítorí pé láìsí ìwà mímọ́ kò sẹ́ni tí yóò rí Olúwa. I want to see the Lord that's why we are here today. A fẹ́ rí Olúwa níkẹyìn ìdí nìyí tá fi wà níyì lónìí. That's why we let all those things in the world and we said, Lord, count me among the number I want to make it. Ìdí nìyí tí a fi gbogbo àwọn nǹkan tí ń bẹ nínú ayé sílẹ̀ tí a sì wí pé Olúwa kà mí mọ́ iye àwọn èèyàn náà mo fẹ́ dé ọ̀run. But the devil is still fighting. Ṣùgbọ́n èṣù ń jà síbẹ̀ o. And your flesh is still rebelling. Ẹran ara rẹ̀ sì ń ṣọ̀tẹ̀ síbẹ̀. And thieves in the world are still focusing all attention on you. Àwọn nǹkan tí ayé sì ń tẹjú mọ́ wọ́n sì fẹ́ fa ọkàn rẹ kúrò lọ́dọ̀ Kristi. They want to drag you back. Wọ́n fẹ́ fa ọ padà. Take you from Jesus. Wọ́n fẹ́ mú ọ kúrò lọ́dọ̀ Jésù. Take you from God. Wọ́n fẹ́ mú ọ kúrò lọ́dọ̀ Ọlọ́run. Take you from heaven. Wọ́n fẹ́ mú ọ kúrò ní ọ̀run. Hunger is trying to take you away. Ebi fẹ́ mú ọ kúrò báyìí. Persecution is there. inú níbi ní wà níbẹ̀. trouble is there. wàhálà wà níbẹ̀. enemies are there. àwọn ọ̀tá ń bẹ níbẹ̀. in-laws are there. àwọn àná wà níbẹ̀. co-workers are there. àwọn tẹjọ ṣiṣẹ́ kọ́. messengers of satan. àwọn ìránṣẹ́ sátani. they want to vow with satan that you will not get to heaven. wọ́n fẹ́ jẹ́jẹ́ pẹ̀lú sátani pé òun yóò wù torí o ní dọ́run. and what are you what is your own decision. kí wàá ní ìpinnu tirẹ̀ gan o. follow peace with all men. ẹ máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo. and holiness. àti ìwà mímọ́. and holiness. àti ìwà mímọ́. and holiness. àti ìwà mímọ́. Let's rise up and pray. ẹ jẹ́ ká dìde dúró láti gbàdúrà.